all right my people we could go watch the video to see what you really dey happen for inside the video my people. tí ò bá yé yín lórí ọ̀rọ̀ petition wa tí à ń bá lọ yìí ṣe mọ̀ pé ìrìn àjò yorùbá nation kì í ṣe pé ìrìn pa afẹ́ gba lagos state o kì í dẹ́ ṣe pa afẹ́ gbògùn state ilẹ̀ yorùbá ti làmì láká. La ilẹ̀ tó lóun fi àlùbáríkà sí ni ilẹ̀ tó ṣe é pé kò sí ohun tá a kì bọ́bẹ̀ tí báríkà bẹ̀ ò yọ lẹ́sẹ̀kẹsẹ̀ ilẹ̀ tó ṣe é pé ọlọ́run dídì fi àánú ó fi gbà wá ó fi yí wa ká lórílẹ̀‐èdè yorùbá yìí ni so àwọn fẹ́ dá dúró a fẹ́ di àwa ara wa a fẹ́ di ìkan ṣoṣo a fẹ́ máa ṣèdè kan ọ̀rọ̀ kan ìṣe kan èrò kan ìrìn kan ìmúra kan ṣé àwọn pé ṣe ńlá ni ṣé àwọn kọ́ àwọn tí wọ́n ṣe ń jọ́kìnní àná wọn kẹ́ran mérò fún wa ni wọ́n da lúrúpọ̀ mọ́ ṣàpà fún wa elédè mẹ́ẹ̀ẹ́dógún wọn kó wọn pọ̀ báwo la ìfẹ́ ṣàṣeyọrí láàrin ara wa báwo ni rẹ́díò ṣe ní wá báwo ni déédéé àti dọ́gbandọ́gba tọ́nà bá pa láṣẹ lára ara wa báwo ló ìfẹ́ wáyé kálukú máa máa roko sí ìran ẹ̀ pé ah ìran mi ló gbọ́dọ̀ jọ̀gà ìran mi ló gbọ́dọ̀ jọ̀gà ìgbà tó ń fẹ́ dà wọ́n pọ̀ ń jọ kìíní àná tó bá yẹ pé àwọn bàbá tó lọ gbòmìnira tí wọ́n bá mọ̀ pé ẹranko náà fẹ́ kó wa pọ̀ mọ́ ni àwọn náà ti ṣàtúnṣe bọ̀ àwa dúpẹ́ pé ó bà ní kò bàjẹ́ ó bà ní kò bàjẹ́. Hello? Hello? salam. The Bluetooth device is ready to pair. Hello? The Bluetooth device is connected successfully mò ń gbọ́ yín o gbogbo ayé ń gbọ́ yín. ẹ ẹ náà mo sọ pé ká máa bá ẹ láti àwọn èèyàn náà ti so ìgbìgbà àtàlájú lómi gan lọlé mo ti tolú ẹ bá fáwọn èèyàn wa ní mọ́ọ̀tì tó kí wọ́n bá wa sáyẹn fẹ́ díjà ẹ mú àwọn olórúkọ ọlọ́gbọ́n bá ìrànlọ́wọ́ náà ní gbogbo àwọn ìsọdẹ̀lì kan lè dá sí òun ti lànà fún wọn àti àwọn olókùn ká sọ kó gún régé olóòsọdẹ̀lì kò jì tọ̀nà àwa tó àwa ni kó kùlù àwọn olókùn tí wọ́n bá yẹ ká mọ́ sọnù adéṣọnú gbogbo ọmọ yorùbá àtàtà náà ọlọ́run kó jẹ́ kí ogun wa ń gbọ́ ìṣẹ́yẹ lè ní ìwà tàmí ló wà nù rẹ̀ nínú àpò tẹ̀ lágbára ọlọ́run ṣá àádìílẹ̀ lórí àdìgbòdì káàrọ̀ lágbára ọlọ́run. àmín àmín àmín ẹ ṣé mo dúpẹ́ àbá mi ẹ pé ètò náà ìwájú mò ń wà pẹ̀lú yín. ọ̀dà ọlọ́run bá mi sọ yín lẹ́sìn máa bá wa ṣí mm. ẹ̀ àwọn dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn àwọn jẹ́ káwọn èèyàn yé ó yí àwọn èèyàn dáadáa ṣé bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ bó ṣe rí lọ́dọ̀ àfáà ṣé bẹ́ẹ̀ náà ló rí lọ́dọ̀ tiẹ̀ jẹ́ kìí sọ pé wọ́n dúró ń dúró pé ó bá tiẹ̀ máa dàrú kó dàrú ni ṣé ò dúró ń dúró pé mẹ́tò tó bá ti ṣe tiẹ̀ tó ti ṣèdílé ó ti dákẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tá a bá mọ̀ ẹ jẹ́ ká máa kọrúkọ wọn sí lẹ́ni tó bá fẹ́ tó bá wọn kọ̀ mọ́ ọkọ Yorùbá lòun ọ̀rọ̀ tó dẹ̀ wá ń lè kó fàjà o tó tó o bá ti sọ fún yàn pé báyìí báyìí tó o ṣàlàyé fún tó bá lóun ò ṣe is not by force bó ṣe yẹ kó rí lọ́dọ̀ gbogbo mi rò pé yẹ ká máa bára wa jà lé lórí ìhun tá à ń ṣe yìí tí ò jọjú tí ọ̀pọ̀lọpọ̀ ń wò ó pé bóyá wọ́n ń ṣeré àìníṣẹ́ ló bá wọn àìnígbá ló bá wọn ṣẹ́ni tó bá máa di ọ̀la kan tí àǹfààní ẹ̀ bá máa dé àìmọye ẹ̀ ló máa sọ pé ah àbámọ̀ ń bá dẹ̀ ti ṣe o ah wọ́n dẹ̀ sọ fún mi tó mi ìgbà ẹni tó ṣe dáadáa kò ṣe fún ẹnìkan ó ṣe fórí ara ẹni ẹni tó dẹ̀ ṣe kan tó kù náà kò ṣe fórí ara kò ṣe fẹ́nìkan orí ara ẹ̀ ló ṣe fún so bó ṣe jẹ́ ni ẹ ṣe gan àáfàá mi gbogbo àwọn ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá tá à ń ṣèdè Yorùbá tá à ń wọṣọ Yorùbá tá à ń ṣiṣẹ́ Yorùbá tá à ń hùwà Yorùbá a kí gbogbo wa a kú gbàmọ́ra lára ara wa a kú gbàfà lára ara wa a kú bí gbogbo ẹ̀ ṣe ń le kókókókókókókókó mọ́ gbogbo anílẹ̀ yorùbá bọ̀ bó ti ṣe lè le tó inú òfin ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ tiwa máa ma yọrí ni inshallah rahman a kú bórílẹ̀-èdè yìí ṣe ń lọ a kú jìjàgbara lọ́tún lọ́sì pé ká lè bọ́ lóko ẹrú a bí kálukú ṣe bí ọ̀rọ̀ ṣe ń dojúkọ kálukú a bí kálukú ṣe ń gbé kalẹ̀ a kú gbèsè bí kálukú ṣe ń rí gbèsè ti tiẹ̀ gbé torí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ gbogbo wa lọ́jọ́ ní tí lóòótọ́ bọ̀ bí kálukú ṣe fi ń gbọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìran tí kálukú ń rí ọ̀tọ̀ ni ìmí kálukú gan ọ̀tọ̀ ni ìrìn àjò kálukú ọ̀tọ̀ ni so kò lè jọra a kí gbogbo wa. àkọ́kọ́ ọ̀rọ̀ mi lénìí lórí ọ̀rọ̀ petition wa yìí náà ni ẹ mọ̀ pé ó lójú ibi tí a lè ké mọ náà lórí social media àwọn ọ̀yà wáǹsì ṣàṣeyàn ló wà ní social media nínú wọn but ìgbésẹ̀ wo gangan ni gbogbo wa ń gbé lórí ìgbìyànjú yìí ṣáwa náà ṣé a mú fóun wa látara pé ìyá alágbájọ́ mọ̀ sọ́yẹ́ ká máa ṣe báyìí ṣẹ́yìn náà ti ṣe tiyín ọmọ yín tó ti bẹ̀rẹ̀ láti age of eighteen years ó ti nẹ́tọ̀ọ́ láti sign petition yìí ìyàwó ọmọ ẹbí ará ẹ̀gbọ́n àbúrò ẹ kó wọn síbẹ̀ tí wọn náà bá fẹ́ pé àrò ọmọdọ́mọ ẹ tó ń bò ò fẹ́ kán ṣẹrú o ò fẹ́ kán lè gbé sí ayé ìnira kò sí ohun téèyàn lè kójọ láyé kó sọ pé o kójọ fọ́mọ ẹ pé kò lè tòṣì mọ́ tiẹ̀ ló sọ o sọ tọlọ́hun o dẹ̀ máa kọ sílẹ̀ àwọn ọmọ tó bí bọ̀ tá a bá ti tún lè ṣe òyìnbó tó sọ pé charity begin at home yorùbá wa bọ̀ wọ́n nílé la ti ń kẹ́sọ̀rọ̀ òde tá a bá ti tún lé wa ṣe ìpadà sílé wa ìrọ̀rùn ló máa jẹ́ fún wa ṣe wá rí ẹ̀yin tó ṣe pé bóyá ẹ̀ náà àǹfààní àti rí líìkì yẹn ọ̀ kó ṣe pé ẹ tiẹ̀ wá gba líìkì yẹn ẹ pẹ́ bá kílìkì lórí ẹ̀ kó open kò sí ìnira nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn tó bá ti ṣe tiwọn tó bá lọ lọ́dọ̀ wọn ẹ fún wọn ní gbogbo details yín wọ́n ní kò ní ìdí gmail kò ní ìdí orúkọ yín date of birth yín date of birth yín dẹ̀lẹ́lẹ́ ẹ máa kọ́ ní kọ́ forty years ni mí o ah my mummy <laughs> adétọ́wọ́n àgbà èmi nìyẹn ẹlẹ́àgbò <laughs> you are welcome ma ẹ ṣé mo dúpẹ́ ma àwọn náà nà fún mi lórúkọ yẹn <laughs> ẹlẹ́àgbò ó lọ bẹ́ẹ̀ náà abẹ́nire jórúkọ wọn gbọ́dọ̀ sọ pé ẹlẹ́yà Buhari ń sìn lànà tù láàlé wọn wọn dẹ̀ ní pèmí lẹ́lẹ́yà Tinubu lànà tù láàlé wọn wọn ò lè sọ pé lẹ́yà Òṣìbàjò lànà tù láàlé wọn wọn ò lè sọ pé lẹ́yà politician lànà tù láàlé gbogbo politician torí gbogbo ẹ̀dá tí ò bá ti nífẹ̀ẹ́ mẹ̀kúnnù mi ì lè fẹ́ gbogbo ẹ̀dá tó bá ti ṣe pé oúnjẹ nírọ̀rùn ó mu nírọ̀rùn kò rántí pé bóyá àwọn kan ti ẹ̀wà tí wọ́n ń sọ́fà mi lè nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho fi gbogbo ìgbésí ayé ẹ̀ sílẹ̀ fún Yorùbá ni àwa Yorùbá ni ká má lò so mo si ń bọ̀ bẹ́ẹ̀ you are welcome my, eh, my, my you are welcome ma so nkan tí mo ń bá lọ ni pé orúkọ máa kọ́ date of birth yín bá jẹ́ years tó bá jẹ́ years ni eh, o Ondo state èkìtì o ẹ máa kọ sí after ẹ máa kọ phone number nǹkan mẹ́rin náà ni phone number tẹ́ ẹ bá ń lò gangan ni kẹ́ ẹ fi sí torí àǹfààní tó máa ti dín nǹkan tá à ń sọ yìí yọ gbogbo nǹkan lérè lọ́dọ̀ Yorùbá ṣé ẹ pé oríṣiríṣi àwọn nǹkan náà ti sẹ́ǹdì sí wa lóríṣiríṣi petition tó rẹ̀ pé àwọn location nine náà ń sẹ́ǹdì ẹ̀ ìgbà torí wá pé ta mọ̀ tá à ń ṣe àwọn tó ń wà nídìí ètò Yorùbá nation orí wọn pé wọn ò mukun mẹ́kọ̀ọ́ wọn ò ń ṣọlọ́pọ̀ lọ síjú dé bí àwọn politician wọn ò ń ṣamukun mẹ́kọ̀ọ́ wọn ò ń ṣàdàgbàgọ̀ wọn ò ń ṣàṣòṣìmámọ̀ wọn ò jóye ṣẹlẹ̀yà fádà ṣẹlẹ̀yà mọ̀dà àwọn tó ń dá gájíá tó ń sì ń dà ní tọpọlọ wọn pé ló fi ṣe pé gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wọn náà orí wọn pé káṣẹ̀ sọ pé Yorùbá nation ti ju àwọn sódò oríṣiríṣi ẹja ló gbé àtẹni ọpọlọ ẹ̀ bẹ́ǹdì àti tó straight yorùbá nation ti kó ogbó ẹ̀ pọ̀ tá a dẹ̀gbà pa àṣà àṣeyọrí náà ni inshallah rahman tọrọ lọ́run ló ń tukọ̀ yìí kì í ṣèyàn. so àṣàwọ̀ ṣèlú bí àṣọ olóyìnbó ó ní pé ẹ jẹ́ kí gbogbo àmà sáìnì petition kó máa lọ kíákíá kíákíá èmi sì gbogbo lémi ni mo ti kó sí kọ́lọ́ ń gbà mí láì tí n bá tún ṣe tán máa káàkiri ládùúgbò mi báyìí ló ń lọ báyìí ló ń lọ o ẹni bá sọ fún tó bá gbà tí ò bá dẹ̀ gbà mí rò pé ẹnìkan kan máa so mí mọ́lẹ̀ nílé ẹ̀ bí life tèmi ṣe jẹ́ nìyẹn. oná kọrin pé ọ̀pọ̀ ènìyàn là máa pé díẹ̀ la ò máa rí ọ̀pọ̀ ènìyàn là máa pé díẹ̀ la ò máa rí nínú petition Yorùbá Nation five million signature ọ̀pọ̀ ènìyàn la máa pé díẹ̀ la ò máa rí ọlọ́run jẹ́ kémi jẹ́ kan nínú díẹ̀ yẹn ẹ jẹ́ ká túyáyá ká túyàyà ká gbára wa lọ́wọ́ ebi ká gbára wa lọ́wọ́ ẹkún ká gbára lọ́wọ́ ọ̀páyín keke ká gbára wa lọ́wọ́ ìjọba amúnisìn ká gbára wa lọ́wọ́ àwọn tó ń fẹ́ máa ṣẹrú tó ń fẹ́ máa jọba lórí àwọn ọmọ onílùú ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ipò tó yẹ kóun wà kọ́ lòun wà lẹ́nu ìlú ló sọ kálukú di bẹ́ẹ̀ a lè máa bá lọ báyìí ẹlòmíì tó bá máa wí ẹni wa à ń bèrè àánú ọlọ́run lóòótọ́ ní í sọ̀kalẹ̀ wá ṣàánú ẹ ọlọ́run tó ọba láì wà tálá ọba kò ní í sọ̀kalẹ̀ kó wá ṣàánú ẹ àwọn kan ló máa rán bó bá yí ẹ bí ò bá yí ẹ tí ò bá ṣe pọpọlọ ẹ ti mú kun mẹkọ á tètè yí ẹ tó bá ti ró ní sábàbí ẹ sábàbí tó ń rán sí ẹlẹ yorùbá náà ni yorùbá nation yìí o òun ni gbogbo bá a ṣe ń kéde yìí torí ẹlòmíì gbogbo bá a ṣe ń sọ látijọ́ yìí nà láì nà láì bò inú mi dùn sí pé ó ti di nà true ṣé ẹ mọ̀ pé ìran yorùbá jẹ́ ìran kan tó ṣe é pé tí nǹkan bá kọ́kọ́ ń ṣe wá a máa ń mú mọ́ra orí ń fún ẹni a sì ń lo nǹkan tó sì ń bá mu ìran yorùbá dẹ̀rọ kú àmọ́ ṣé ohun tí yorùbá bá fi sọ ẹ́ pé yes òun ṣe tó òun ò lọ mọ́ ẹ gbà pé kò lọ mọ́ ni tí ò rújú rárá so ibi tí ọ̀rọ̀ wá dé yìí a bá wọn ṣe mọ́ kọlọ́múdọ́mù ìyá ẹ̀gbẹ́ ni so kọlọ́ ń ṣe dáadáa fún wa la hawla wala quwwata illa billahi al làkàwùlà wàlà kù wátá ìlà bìlà àlèlà ẹ máa bá mi ṣíà prógámù ẹ máa love kẹ máa like ẹ máa love kẹ máa like <laughs> ẹ máa love kẹ máa like ẹ eh, a fẹ́ kán lu agbami ètò báyìí kó nílé gbọ́ kó sọ fún toko káàdán gbọ́ kóró fóbẹ̀ hmm. ọmọ yorùbá ọmọ adúláwọ̀ àwọn ògo yorùbá ìdùnnú yorùbá àlùbáríkà yorùbá yorùbá yorùbá yorùbá yoyoyo bíi iná alẹ́ ṣómi tó ń fi ṣẹ̀dá wa ló ń ṣe wá báyìí ni àbí àjẹbí ìwà tá à ń gbé wọ gbogbo òṣèṣí tá a bá ti ń bára wa gbogbo òhùwàsí tá a bá ti ń bára wa ṣàjẹbí ìwà yẹn ni àbẹ́wò kí ló ń ṣe ìran Yorùbá tó ṣe pé a lè gba tó ara wa dámì láàrin ìṣẹ́jú kan kí ni tí wọ́n fi han ìran Yorùbá pé tí ẹ̀ bá ti kú tiyín ló ń ṣe tó wá ń joyin tó ń joyin lójú báyìí yòròyòrò ìran Yorùbá ìran Yorùbá ẹ jẹ́ ká sinmi ẹ jẹ́ ká ṣe sùúrù láàrin ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ nílé tá a ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bí tá a ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìyá tó bí wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá tó bí wa yorùbá nation kó wa pọ̀ gẹ́gẹ́ bá a ṣe jọmọ ìyá nínú ẹ̀sìn islam. ọ̀rọ̀ tó rọra wáyé lánàá lórí ọ̀rọ̀ pé àwọn ìjọba nàìjíríà wọ́n ń lọ Kotonu wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwò ọ̀rọ̀ yẹn mà bí ataṣu yan yan tẹ́nìkan bá tiẹ̀ wá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tẹ́nìkan bá hùwà kan nínú wa tó kù díẹ̀ káàtó tẹ́nìkan bá pe àkíyèsí kan tó kù díẹ̀ káàtó kì í wá ń ṣe pé kí gbogbo a máa gba ọ̀rọ̀ yẹn bí ẹni ń gbagbọ́ ọtí ah! ó mà ṣe o èmi ń sọ mò ń tún sọ pé lẹ́yìn ìgbà tá a bá gba Yorùbá nation a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe rí abẹ́gba Yorùbá nation yìí kékeré ní gbogbo ìtàn pass through lẹ́yìn ìgbà tá a bá ti na flag wa sókè báyìí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ara wa ni torí ibi bóyá mi ojú tèmi fi máa ń wo ọ̀rọ̀ yẹn ò ni pé ah kéèyàn ṣá kó ṣiṣẹ́ pé èèyàn ò lè eh, anybody ò fẹ́ sí lábẹ́ àṣẹ kankan ó ní ìrìn àjò tá à ń bá lọ kò sẹ́ni ẹ̀kan tó fẹ́ wà lábẹ́ ẹni kankan kò sẹ́ni tó fẹ́ bọ̀ ọ̀fẹ́ ní kankan kò sẹ́ni tó fẹ́ sọ pé òun ò tiẹ̀ ní ráìtì sí kankan kò sẹ́ni tó fẹ́ sọ pé aṣíwájú gangan lélẹ́yìí ohun tá a bá ti gbọ́ lẹ́nu ẹni kọ̀ǹfàmù ni ohun tá a bá gbá lẹ́nu táyé kọ̀ǹfàmù ni ohun tá a bá gbá lẹ́nu kẹ́hìndé kọ̀ǹfàmù ni. àwa Yorùbá wọn ní ní èsìsì ẹ jẹ́ wa ẹ jẹ́ ká pe àrò àtọ̀dọ̀fin inú wa ẹ ká rántí ọmọ ẹni tá à ń ṣe ẹ jẹ́ ká ti fùrọ̀ ronú tílé bá dá tí wọ́n bá ń pè wá lábì fúnra dáadáa ẹ jẹ́ ká máa pa fún wa mọ́ tí táyé bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó àkíyèsí tá a lè pè é sí ẹ lọ sínú péjì tó bá ẹ lọ sínú gúrùpù tó bá wà tẹ bá ní fóònù nọmbẹ tẹ bá ní ẹ pa àwọn tó bá ní ẹ pè é sàkíyèsí tí ò bá gbá kíyèsí ẹ fi sílẹ̀ pẹ̀lú títí ẹ ìtaná ti máa kọ́mọ tí ò mẹ́kọ̀ọ́ wá sílé kì í ṣe pé kẹ́nìkan wá ti ṣe nǹkan kan tó bá ti ṣe mistake a máa gbé wá sórí social media ẹ mọ̀ pé à ń fẹ̀dí ara wa síta ni à ń dọ̀tí ara wa ni à ń yẹ̀yẹ́ ara wa ni àdẹ̀tú wá jẹ́ káwọn tí wọ́n ń wò wá gan àwọn tó ń sọ pé à ń kó lọ sí ilẹ̀ ìlérí àwọn tá a fẹ́ pé kán ṣàṣeyọrí kán kò nínú wàhálà àti ìdààmú àwọn tó ṣe pé wọ́n wà lẹ́yìn àwọn tí wọ́n ṣòdodo àwọn tó ṣe pé ọ̀dọ̀ ẹ̀yìn àwọn tí wọ́n wà wọn ò òótọ́ àwọn tí wọ́n ṣe pé wọ́n kàn kó wọn lọ sí oko ìparun ni a fẹ́ kí wọ́n nígbàgbọ́ gan nínú àwa tá a sọ pé ojú ọ̀nà la wà àbẹ́ mọ̀ pé tá a bá ti ń takora wa kẹ́hìndé sọ nǹkan kan mú information kan wálé ni even gan kí information yẹn kó má jẹ̀ níhùn kó má jẹ̀ níhùn àwọn tó ń sọ yẹn ẹ pè wọ́n ṣàkíyèsí ah ń tẹ́ ẹ̀dẹ̀ sọ yẹn ẹ̀ bá ṣe sùúrù kó torí pé ẹ ṣe torí ìjọ míì ni o so ń tẹ́ ẹ sọ yẹn àti gbà bẹ́ẹ̀ni ò bá lè sọ lé lórí ẹ bọ́ sí kọ̀kọ̀ ẹ kọ̀rẹ́ẹ̀tì ara yín torí ìrìn àjò tá à ń bá lọ yìí àwọn fúlàní yìí ò sí àṣàṣì wọn ò sí mi àbìlù fọmọ yorùbá wọn ò dẹ̀ sí mi àjàtúká ní tàgbáàrín láàrin ọmọ yorùbá níbo la ti ìṣeré dé tó pé kí nǹkan kan tó ṣẹlẹ̀ ìjà ni kí nǹkan kan tó wáyé àti máa máa kó fúnra wa kí nǹkan kan tó ṣẹlẹ̀ àti máa ọjọ́ òun fẹ́ ṣe léyìí dà ìjọ gangan la fẹ́ ṣerú eléyìí dà ẹ̀ẹ́dẹ̀jọ́ gbogbo ọmọ Yorùbá most especially àwa tá à ń sọ̀rọ̀ lórí Yorùbá nation yìí ẹ jẹ́ ká fìfẹ́ lò ó ẹ jẹ́ ká fìfẹ́ lò ó ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ làkójọ òfin ṣé rí tá a bá nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ ò jẹ́ ká máa rí mistake kọ̀ọ̀kan tí kálukú bá ṣe ìfẹ́ máa ma pàṣìṣe wúrẹ́ lọ́kàn ara wa ni ìfẹ́ máa ma jẹ́ ká máa lékún dáadáa síra wa ni ìfẹ́ máa ma jẹ́ ká máa òkú tẹ́nìkan bá ṣe program tá a bá rí inú wa máa dùgbà ah, ọ̀rọ̀ ló sọ ibùkún kó kù díẹ̀ káàtó ah, ibi tífẹ̀ bá ti wà olórin kan kọrin ó ní èmi náà báwo ló ṣe kọrin yẹn náà èmi mọ ibi tọ́lọ́wọ́n bá ń gbé kinní kan ṣàṣọ pé ibi tífẹ̀ bá wà lọ́lọ́run ń gbé ìfẹ́ ló ṣe kókó ìfẹ́ ló ṣe pàtàkì ìfẹ́ ló ṣe kókó òun ló ṣe pàtàkì láàrin ara wa ẹ má yẹ ká joyè ojú la rí ọ̀rẹ́ òdenu òmìnira tá a fẹ́ gbà yìí ayé wa gbọ́dọ̀ tura òmìnira gbọ́dọ̀ kọ́kọ́ ti wọnú ayé wa náà kán tó gbélé wa lọ́wọ́ òmìnira tó fẹ́ wọnú ayé wa ni wọ́n ń pè nífẹ̀ẹ́ tífẹ̀ẹ́ bá ti jọba foundation tá à ń lé yìí tí foundation yìí bá ti strong pílà alẹ́ tá a fẹ́ gbé gbogbo nǹkan lé lórí tó bá ti dúró re kò lè wò. mi ìgbà tiẹ̀ táyé sọ tiẹ̀ kò kọ̀rẹ́ẹ̀tì kẹ́hìndé sọ tiẹ̀ ẹ̀bọ́sà ọ̀rọ̀ kan ló sọ eléyìí sọ tiẹ̀ kò mọ̀ ọ́ sọ eléyìí sọ tiẹ̀ eléyìí kò wò tún wá mú ìjànú kí ló dé níbo là ń lọ tá a bọ̀ kọ̀ ṣebí yorùbá nation yìí òun náà ló kó gbogbo wa pọ̀ òun fi máa ń dá wákàtí pé yorùbá nation yìí ti dà wá pọ̀ náà ká ṣe tá a ní máa ṣe tú wa ká o káwa náà máa hùwà tí ò dáa ká sì fẹ́ràn ara wa yorùbá nation yìí ti dà wá pọ̀ náà ká ṣe tá a máa ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká sì fẹ́ràn ara wa ṣé ẹ tá bá fẹ́ràn ara wa àní máa ráṣìṣe ara wa tá a bá fẹ́ràn ara wa tá a rí ara pé ọmọ ìyá ni wá ṣe bẹ́ẹ̀ náà ọmọ Odùduwà odù tó bí wà àlàáfíà tó bí wà ìdùnnú tó bí wà ayọ̀ tó bí wà àṣeyọrí tó bí wà ṣe bọ́mọ ẹ̀ ni wá kí ló wá ìgbà tí wọ́n ànáǹsì kan yẹn lánàá wọ́n pe èmi náà mo gbọ́ nínú group tí mo wà bòmí ò sí nlé ṣé ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀mi náà ṣe gbọ́rọ̀ yẹn ó fẹ́ fa ṣọ́ọ̀kì fún mi ní heart mi kò sẹ́ni tó fẹ́ gbọ́rọ̀ olóyè ní báàdì lọ́wọ́ yìí àfẹni tó bá jọ máa yílé Yorùbá jìnnìjìnnì máa mẹ́nìyẹn àwọn tí wọ́n sọ fún jìnnìjìnnì náà ló bá wọn wọn ò ṣiṣẹ́ ẹni tó gbọ́rọ̀ tó mọ́rọ̀ wá kò ṣiṣẹ́ kò sì sọ kò sì wí jìnnìjìnnì pé ah iná èsìsì ò gbọdọ̀ jó lẹ́ẹ̀mejì ẹ ìyí tá à ń jẹ lẹ́nu àìtí ìjẹkúná eléyìí tá a gbọ́ ìkáyìtì bọ́sà káyìtì máa fún rere ni ṣé bójú yín ló ṣe ń jọ kìíní àná ìgbà tí wọ́n lọ sílé olóyè Sunday Igboho. my people. na di video na una new watch finish so my pipo una see wetin happen for inside the video